بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 فيا عباد الله اعلموا وفقنا الله وإياكم لفقه دينه الحنيف وشريعته المطهرة أن الناقض التاسع من نواقض الإسلام هو اعتقاد أن بعض الناس يسعهم الخروج عن شريعة محمد صلى الله عليه وسلم كما وسى الخضر الخروج عن شريعة موسى عليه السلام وذلك مذكور في كتاب الله تعالى بأن عبد الله الخضر صدر منه ثلاثة أمور ظاهرها معاص لله واعتداء على حق الغير لكن حقيقها لكن حقائقها طاعات من الخضر إلى ربه الذي أمره أولها خرق سفينة التي ركبها هو وموسى عليه السلام كانت تغرق فكان الجواب أنها كانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا فامتع الملك من غصبها لكونها مخروقة وثانيها أنه قتل نفسا زكية بغير حق لما نزل من السفينة وهذا غاية النكارة فأجاب عن ذلك قائلا وأما الغلام فكان بواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما والأمر الثالث أنهما انطلقا حتى دخلا قرية فاستضافا أهلها لكنهم رفضوا ضيافتهما مع أن لهما عليهما حق الضيافة مع ذلك امره الخضر ببناء جدار بيت أوشك السقوط فقال له موسى لو شئت لاتخذت عليه أجرا فأجابه الخضر قائلا وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع علي صبرا فدل ذلك على أن خروج الخضر عن طاعة موسى عليه السلام ليس عن هوى بل طاعة من أمر ربه لأن موسى عليه السلام لم يرسل إلى الخضر فلأن رسالة موسى خاصة ببني إسرائيل لا غيرهم والخضر عابد لله تعالى لم يرث بحقيقته موسى كما أنه إما هو نبي أو رجل صالح فالله أعلم بحقيقته بل لم يكن من أمة موسى عليه السلام وما خاتم النبيين محمد صلى الله عليه وسلم فإنه مبعوث إلى الناس كافة فلا يسر أحدا الخروج عن شريعته اللهم ارزقنا فقه الدين واتباع سنة نبيك صلى الله عليه وسلم حتى لقاؤك adáwọ̀pẹ́ fún ọlọ́run bá ti ń dú fọ́lọ́run àwọn ọlọ́run ní alárànṣẹ́ kókún wa lọ́rọ̀ gbogbo alámàrí wa gbogbo bí táàkù sí abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala kó yá fẹ́ ṣe wa fún wa aburu iṣẹ́ ọwọ́ ara wa tira wa aburú ẹ̀mí ara awa síra awa abẹ́lọ́mà wa ta'ala kó sọ wa sọ fi mọ̀nà náà lẹ́ntó mọ̀nà ẹntọ́lọ̀ kún lórí ìṣìnà rẹ̀ kò sí ẹ̀dá kan tó ó ní ká ohun bó ti yẹ ká rẹ̀ gbọdọ̀ sílé ayé yìí mùsùlùmí ọlọ́run pa ọmọ ẹ̀dá èèyàn lápapọ̀ bákan náà ó ọlọ́run ọba tó gbogbo wa látara ẹ̀mí kan Latara látara ẹ̀mí kẹyìn ló ti yawo rẹ̀ yàwó Hawa látara anábi Adam yìí àti ìyàwó rẹ̀ Hawa yìí lọ́lọ́run bá ti dá wa lọ́kùnrin lómìnrin táàpọ̀ lóǹkà lórí ilẹ̀ ọlọ́ni ká bẹ̀rù ká sì páyà okùn mọ̀lẹ́bí ara wa kókùn mọ̀lẹ́bí mọ́jà lọ́wọ́ wa

òun ni nígbàgbọ́ páwọn kan ń bẹ nínú àwọn ẹ̀dẹ́ èèyàn torí bá kí ń wò wọ́n pé wọ́n sin lọ́wọ́n ọba tó torí bá kí ń wò wọ́n pé wọ́n páyà ọlọ́wọ́n ọba tó à ń rò pé àwọn eléyìí ọlọ́wọ́n ọba ṣe ní ẹ̀dẹ̀ fáwọn àbó ṣe lófin fáwọn kí wọ́n gba nǹkan kan wọlé nínú tánàbí mú wá wọ́n bá sì wù wọ́n wọ́n lè mọ́ tèmí àbíkan ti ẹ̀gbẹ́ òfin ànábì jùúlẹ̀ kán máa tẹ̀lé fẹ́nu tiwọn àgbọ̀dọ̀ nírú gbàgbọ́ bẹ́ẹ̀ o ìrú gbàgbọ́bẹ̀ ọ̀bọ̀ sílẹ̀mì mùsùlùmí kó gbàgbà wọn kan wọ́n ti lọ́n dáyè kan wọ́n páyọ lọ́n dáyè kan gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ̀ ń pa gbogbo wa láṣẹ yìí ó yọ àwọn lẹ̀ kò nídìí káwọn ṣe ń ti wọn eléyìí ó múyàn kú nínú islam kódà tí ó bá mú ẹ̀rí wá wọ́n lè ní ṣe bí Khadir ẹrúsìn ọlọ́ọ̀bá kan ní jẹ́bẹ̀ òun yóò bá ń pè ní Khidir Khadir fàtíà lórí kọ́ àwọn kan ní ṣe bí láyà náà Musa ni ṣebí kò tẹ̀lé òfin ànábì Musa sebi òfin tiẹ̀ ló tẹ̀lé e? ṣebẹ́ ni ẹ̀san ọlọ́run bá ní ṣebí ọlọ́run gbà láyè kó tẹ̀lé sẹ́nu titi ẹ̀ tí Musa ti ń bẹ láyé tẹ̀lé òfin titi ẹ̀ tí ń bẹnu Tàórà àwọn tó bá ti lè rí bẹ́ẹ̀ nígbà náà ń bẹ náà lásìkò tiwa náà wọ́n lè mọ́ kírun kán gbáwẹ́ gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn Islam kí wọ́n sì máa ń tiwọn téèyàn bá nígbàgbọ́ rẹ̀ sáwọn kan bẹ́ẹ̀ àbáwọn kan làwọn náà gbàgbọ́ bẹ́ẹ̀ wípé ibi tá a bọ́rọ̀ ọlọ́run ọba dé ibi tá a bá ń ti láàrin àwọn tọ́lọ́run ọba dé kìí sọ̀rọ̀ yàn fún wa kátẹ̀lú fìànà muhammadu sallallahu alaihi wasallam irú nǹkan ni ìmọ̀ mú yàn kú nínú ẹ̀sìn ni in tó ṣẹlẹ̀ láàrin anábì musa alaihi sallam àti Khadir Allah subhanahu wa ta'ala ó fi pamọ́ fún wa gbogbo ẹ̀ ló ṣàlàyé fún wa ní suratul Kahf nǹkan mẹ́ta kan ṣẹlẹ̀ tó tọwọ́ kọ́dùrù jáde bá bá fojú wò nínú òfin ẹ̀sìn tí wá in tó takọ̀ àṣẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni ìyapa àṣẹ Ọlọ́run Ọba ni ṣùgbọ́n ní pàápà rẹ̀ ìtẹ̀láṣẹ Ọlọ́run Ọba ló ń jẹ́ níwọ̀ ti kọ́dùr ìka àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí Musa dọ́dọ̀ rẹ̀ tán tó fẹ́ gbé Musa alayhi wọ́n ti wọ́n náà kọ ojú omi tó rìn díẹ̀ Musa fa nǹkan kan yọ bí gbágudá ó fi bẹ̀rẹ̀ sí ń bọkọ̀ ojú omi jẹ́ bó ti ń lú wájú ló ń lú lẹ́yìn tó já sí pé bó ṣe ń lú ì tó mi bá gbàbẹ̀ wọnú ọkọ̀ ojú omi gbogbo tí ń já wọn tí ń bẹ ẹnu rẹ̀ atọ́kọ̀ ojú omi wọ́n tẹ̀rì ni eléyìí mú kí àná Musa alayhi salatu wassalam kó challenge Khadir ó ní wọ Khadir èwo ló tún ṣe yìí tó fẹ́ ya bàtẹ̀ jẹ́ ni ọkọ̀ ojú omi tó yọgbá gùdádì tó ń fọ́ wáyé tó ń fọ́ lẹ́yìn yìí tó mi gbanú rẹ̀ wọlé sínú ọkọ̀ ojú gbogbo wa látẹ̀rì sínú rẹ̀ ní mẹ́nu rẹ̀ lọ́wọ́ mo ti sọ fún ọ nínú àjò o gbogbo àwọn nǹkan nǹkan tí ó mọ ìyá tí dánwò àfi kó o mẹ́nu lọ́wọ́ onídàkùnmọ́bìnú ó dà mí ní bèrè oníṣòrin tó fa ni wípé ọba kan ń bẹ bàbá kò lórí omi gbogbo àwọn ọkọ̀ ojú omi tó bá dá lọ́ba yìí máa ń tí bá ní lọ́wọ́ tó bá ti rọ́kọ̀ ojú omi tó dá tó sì fẹ̀ dáadáa tó lè mọ́ wọlé yóò jágbà pẹ̀lú agbára rẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ní ọkọ̀ pẹ̀lú tí mo ṣe lára ní ìsìn ọba yìí ò nílé lè jagbà torí mọ̀ òpọ́pọ̀ ojú omi yìí kò lálàáfíà mà tó fà tí mo tí mo ṣe yìí láti fi mórí bọ́ kò ní bí ìwà agbára omi wọ́n ní ń ọkọ̀ ojú omi náà tàn kàn wá nǹkan kan lè fi tẹ́ni ó sì bọ́ lọ́rùn èèyàn ló bá wó mẹ́ lọ́mọ yẹn kú ah Musa ni a ní ah, ilé ìdákẹ́ àkọ̀tẹ́lẹ̀ nafsan zakiya innocent soul ọmọ tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ ó sì pápáwọn òbí rẹ̀ kí ni tó ṣe fún wọn kájà lọ́mọ yìí náà ti ẹ̀dáràn kó pààyàn ni wọ́n náà wá pa padà a ní wípé ìkà tó bá tẹ̀ òun náà lọ bá ń gé ṣùgbọ́n sọ́mọ yìí kí lórí tó fi pa ọdún yìí ní sọmọ̀ kún mo ti sọ fún ọ níbẹ̀rẹ̀ ìrìn àjò wa ó máa rí àwọn nǹkan kan tí ó máa yà ọ́ lẹ́nu tí ó máa sọ ọ́ léèmà lórí ìrìn àjò táàrin ìsẹ̀nukò mẹ́nu lọ́wọ́ o àmọ́ èsì fún tó béèrè àbí kí ìsàlàyé rẹ̀ fún ọ sórí ọmọ yìí àkọlẹ̀ tí ń bẹ fún níwájú ọlọ́ni wípé tó bá ilé dàgbà yóò padà sọ àwọn òbí rẹ̀ méjìjìdó ibú bàbá àti ìyá rẹ̀ ọlọ́ni wọn mìnẹ́yìn onígbàgbọ́ tààrà ni wọ́n tọ́mọ yìí báyìí lè dàgbà ìfẹ́ ọmọ yìí ti ń bẹ lẹ́mìí àwọn òbí rẹ̀ méjèèjì yìí ọmọ yóò padà wá sọ àwọn òbí rẹ̀ méjèèjì kèfèrí àti ìfẹ́ káwọn òbí rẹ̀ méjèèjì ò wọ́ná òun ló fà á tí pa n pa kó tó dagba. sẹ́mọ̀ pé ẹwọ̀ kọlọpọ̀ àwọn àdúgbò lẹ́ni pàápàá jù láwọn ìlú tájọ múlé kíra wa mélòó mélòó lòbí tẹ́ mùsùlùmí Melomelo mélòó lòbí tí ń kírun kódà òbí yìí ti lọ mọ́ta ò ti darí bí yóò jọkùnrin a mọ̀ pé ní aláàjì àbójóbìnrin wọn pè ní aláàjà tó já sí pé ọlọ́run padà darí jíjẹ mú ẹgbẹ́ ìwò tó ṣẹlẹ̀ níjò ní báwọn aráàlú ti pariwo tó wípé ẹgbókù yá yìí àwọn ọmọ yìí ti wọ́n ti yọjú òkú ṣé wọ́n sí nàbí wọn ò sí gbogbo irun tí àwọn aráàlú àti mọ́mù olú kínú rú yẹn wọ́n kàn kí ní kí n tí islam ń pè ní sọ̀látùl ghaib sọ̀látùl ghaib ìrún tá à ń kí tó kú lára tó kú yẹn ò ní síwájú wa torí ìdíkà àbí ìdíkejì tọ́lọ́ sì ni wọ́n kí sí ẹyẹn lára kò sẹ́ tó ń fojú ìbáṣe pé rú àwọn ọmọ tí wọ́n dẹ́rù rẹ̀ wò bọ́lọ̀ bá ti mú okú lẹ̀ kékeré ṣé rú àtibọ̀tán yẹn ó gbẹ̀yìn irú yẹn yẹn náà ni tọ́lọ̀ bá ń ṣe nǹkan mí gbà mí ìmọ̀ fẹ́ dàbí aburú ojú wa àní mọ̀dí tó fà àní mọ́ tí yẹn ẹ̀kọ́ àti ọgbọ́n àtòyé tó pamọ́ sára nǹkan yẹn Khadir oní Musa mọ́fẹ́ ilé ìṣe wípé o bọ́mọ ibá ilé dàgbà lọ́jọ́ lọ́lọ́run fi fún mi láǹfààní rẹ̀ kí n pa sórí ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí Musa tún wò alẹ́sẹ̀lẹ́m wípé irú òfin èwo leléyìí wọ́n bá tó rìn sáà wọ́n wọnú abúlé kan ẹ̀kọ́ tí Islam sì kọ́ wa ní pé àlejò ìbá jẹ́ mùmínì ìbá jẹ́ kèfèrí ẹ fún àlejò níwọ̀ rẹ̀ ẹ tọ́jú àlejò in tí bá fẹ́ jẹ fún in tí ó bá mú lómi ẹ fún wọ́n wọnú ìlú yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ fáwọn aráàlú ẹ dákun ebi ń pa wá àlejò ní wá ẹsẹ̀ tó àlejò fún wa wọ́n ní rárá o rárá tí wọ́n sọ ní kọ́dìdì bá sí ní Musa wọlé tó fẹ́ wó yìí sápàkà rẹ̀ ti yabọ́lẹ̀ ẹ̀yà bẹ́wulẹ̀ ní ìpín àti débi láti ṣiṣẹ́ lẹ́ni tó bí pà méjì lọ́wọ́ Musa ní irúṣẹ́ wo àwọn aráàlú tó fi pa tọrọ ìwọ̀ àlejò lọ́wọ́ wọn lórí wa ọ fún wa kí wọ́n dá wa lóhùn rẹ̀ tó ní ká tó mọ wá mọ́lé tó tábà wá mọ́lé ọ̀hún lausika la takọ́sà àrí àjọrọ̀ adúnadúnrà ni owó iṣẹ́ wa gbà iṣẹ́ ọ̀fẹ́ òyà èlò lágbà kọdùrí ní àní gbowó kankan a sì lọ́fẹ̀ fún wọn ni a jọ tún foundation rẹ̀ a jọ wá mọ́ pí tí ó bí a sì nígbà kọ́bọ̀ ẹnu musa alẹ́sàlámù ní àtẹ́tọ́lọ́wọ́ bá pàmí lórí eléyìí ni wípé àwọn ọmọ kan bẹ tí wọ́n ní bàbá mọ́láyé mẹ́ ṣùgbọ́n kí bàbá wọn tó kú abọ́rọ̀ ni onídúkìá ó lọ́rọ̀ tó tọ́jú sábẹ́ foundation léyẹn lérò pé táwọn ọmọ wọn ti dàgbà tí wọ́n tójú bọ́ wọ́n lọ wù láti fi ṣèyàn láyé ilé tó wá tọ́jú nǹkan nìsí lábẹ́ ló fẹ́ wòyí so àtẹ́tọ́lọ́wọ́ bá pàmí ni wípé ká lọ tún léhun ká tún mọ padà láti ilé òfin ní tú sáwọn èèyàn wípé kan bẹ lábẹ́ ilé náà táwọn ọmọ yẹn bá ti lè dàgbà láwọn ọmọ láwọn ọmọ ọmọ òrukàn méjèèjì yìí wọ́n lè láǹfààní àti lọ wú nǹkan yẹn tí ó fi lò sẹ̀mí ayé aná musa wá dákẹ́ alayhi salam alájẹ́ sí pé kèsí pa àsàfẹ́nù àsàfẹ́dànù kọ́dọ̀dọ̀ wá ń sọ nípa ọ̀rọ̀ rẹ̀ ó ní wà ma fa'altuhu an amri gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó ń jọ lójú tí mo ṣe yìí kèése fẹ́ẹ̀nù mi mo fi ṣe o ọlọ́run ló pa mí láṣẹ rẹ̀ bẹ́ẹ̀ ẹni pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ìtí ànábì Musa alayhi salam ṣe ń takò kò ju wípé kò sí nínú àkọsílẹ̀ tàọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala ti lóhìn fún so ilé ilé àwọn táà ń sọ yìí olúwọ́n fi ń sẹ̀rí ìgbé tó bá ṣe kó bá lè rọrùn bẹ́ẹ̀ àwọn kan lè sin lọ́run dáyè kan débi wípé kò sí tó kàn wọ́n nípa àwọn torí wípé kọ́dírù náà gbogbo tó ṣe yìí kò sínú òfin tàọ̀rọ̀ tọ́lọ̀ fi rán musa ń ṣe alẹ́sọ̀láàtò sẹ́lẹ̀m àwọn ẹja ṣe sùúrù anábì musa alẹ́sọ̀láàtò sẹ́lẹ̀m àwọn èèyàn rẹ̀ nìkan ni ọlọ́ọ̀bá rán sí kò rán sí kọ́dìr gbogbo tànábì musa nínú kùrán láti bẹ̀rẹ̀ dé parí kò

a máa sẹ́ta gbangba ló ti pàdé rẹ ní ànábì Mùsá alayhi salatu wassalam ìbátímọ́ láǹfààní àti fojú gánà ìdíjẹ́ kọ́dìrù láyé so òfin tọ́lọ́run ṣe fún ànábì Mùsá alayhi salam kò kó kọ́dìrù sínú so lídà ìtọ́lọ́run fi kọ́dìrù nínú òfin tó fi mọ́ lò sẹ̀mí ayé òun ló fi bá Mùsá lò lórí ìrìnàjò yẹn ìgbà tí ò sínú ìwé òfin ti Mùsá alayhi salam òun ló wà tó fi bẹ̀rẹ̀ sí gbèrè àwọn ìbéèrè yìí tí kọ́dìrù sì ń ṣe àǹfààní rẹ̀ fún sanabi wa Muhammad sallallahu alaihi wasallam òun lólùpẹ̀ fún gbogbo àwọn ànábì ọlọ́run ànábì ò ní wáyé lẹ́yìn rẹ̀ mọ́ òfin tó mú wá mú wá tó wá mú wá bọ́ wá ní islam kò sí ẹ̀dá kanú ọmọ ẹ̀dẹ́yìn àbájẹ̀nú lẹ́yìn gbà tí Allah subhanahu wa ta'ala tó ti gbé àná muhammad dìde tálìkí àmìrèdè torí rẹ̀ gbà láti sákò lábẹ́ òfin àná muhammad sallallahu alaihi wa alihi wa sallam abẹ́lọ́ba subhanahu wa ta'ala kó sì jẹ́ ẹ̀mú àgbọ́yẹ̀sì fún wa kó mọ́ jẹ́ kí n jí islam sí kuma sai wa wala la ilaha illallah sunna nan muhammad sallallahu alaihi wasallam wala musa shiro wala wala la ilaha illallah الحمد لله رب العالمين إله الأولين والآخرين ثم الصلاة والسلام على رسول رب العالمين إلى الخلائق أجمعين أما بعد فلقد أخرج الإمام مسلم في صحيحه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بما ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار وكذلك أخرج إمام الأحمد الإمام أحمد في المسند بسند حسن عن جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم غضب حين رأى مع عمر صحيفة فيها شيء من التوراة وقال أفي شك أنت يا ابن الخطاب ألم آتي بها بيضاء نقية لو كان أخي موسى حيا ما وسعه إلا اتباعي فدل الحديثان وغيرهما من الحديث القاطع كحديث مسلم عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وفي رواية نصرت بالرعب مصيرة الشعب أحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وارسلت إلى الخلق كافة وختم بي النبيون فكيف يسوغ لعاقل أن يعتقد في أن فلانا ولي من أولياء الله فبذلك يحل له أن يقبل ما تهواه نفسه ويدعى غير ذلك فلا عن أن يحرم ما حل الله ويحل ما حرمه الله وهذا واقع الصوفيين قديما وحديثا لأنهم في العصر الحاضر أشد فيسمع منهم نوعان من العلم الظاهر والباطن وهم مرتكب كبائر الذنوب بذلك وكما يقولون إن الرسل هم للعوام فما الخواف فلا يحتاجون إلى الرسل ولا يأتمرون بأوامر الله ولا ينتهون عن نواهيه وقوله ذلك خروج عن دين الله ورجة عن الإسلام هذا أكبر فمولون أترى إكالاتي والعرف أنا محمد صلى الله عليه وآله وسلم ọmọ ìyá ìmùsùlùmí Imam Muslim nínú àwọn àgbàfà aládìsì ni wọ́n gbé àdìsì kan jáde fún wa látẹnu Abu Hurairah radiyallahu anhu wípé ó ń ṣe ọlọ́run sallallahu ó sọ̀rọ̀ tí ò sí nípò kẹlẹ́ kò sí awo nínú òfin Islam torí tẹ́ntọ́nà ọba sí wa gbogbo àgbáyé ló rán sí so anabi ò ní ọ̀rọ̀ kọ̀kọ̀ kò sí àṣírí nípa ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ gbogbo ayé gbọ́ ni níjọ́ tó ń sọ ọlọ́run sọ̀rọ̀ yìí Yahudi ń bẹ gbogbo àgbáyé kò ṣeéṣe fún ẹ̀dá kan nínú àlúmù ìmọ̀nà muhammadu sallallahu alaihi wasallam yahudi ló pera rẹ̀ ní nasarani ló pera rẹ̀ ní tó bá ilé gbọ́ nípa tọ́lọ̀n fún rẹ̀mí sáwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ọlọ́n fi kùránù rán ní ó fi súnnà rẹ̀ súnnà súnnà ọlọ́n tí jẹ́ kùrán tí jẹ́ islam ọlọ́n fi rán mi tó bá gbọ́ nípa rẹ̀ tí ó gbà nígbàgbọ́ pẹ̀lú tọ́lọ̀n fi rán mi illa kana min ashabin nar yóò padà fi náà sẹ́rẹ̀ jẹ́ ìlú jẹ́ yóò dèrò náà ni yahudi ní bá jẹ́ ni nasarani ní bá jẹ́ ni pọ́júwọ̀kọ̀ ní bá jẹ́ ni tó bá lè máa kílẹ̀mù pé ń tọ́lọ̀ fi mi ànábì sí gbogbo àgbáyé kò kan òun ẹ̀sìn tó wọn tọ́ ní òfin tó wọn tọ́ ní kò ní dèrò àlìjẹ́nà ló alkiyama nínú náà ló ti bára rẹ̀ jábìrọ̀ ma abdullahi àti bàbá rẹ̀ àtòǹkọ́lọ̀kọ́ bá yọnu sí wọn ó ní oúnjẹ ọlọ́n sallallahu tó jẹ́ káka ń dá lára Taurat ìwé òfin tọ́lọ̀ fúnra mú sáńṣẹ́ bí kéèyàn mú gágá kan New Testament àti Old Testament lọ́wọ́ ó ṣe ọlọ́rí mọ́ wàkánà ní habinas ilẹ̀ radiyallahu anhu nínú àwọn tó ṣe lọ́wọ́ sí fẹ́ràn jù láyé ní orímọ̀rù jẹ ojú ànábì pán pẹ̀rú mọ́rù ewé ni mo wò lọ́wọ́ rẹ̀ irú ìwé wọlé ati biha bayda naqiya sókèsì tọ́lọ̀ bá fi rán mi tẹ́ sẹ́mi ìsàlàyé rẹ̀ kó mọ́ fún yín ni sí gbogbo rẹ̀ òye yín ni ah láwùká ní ákì Musa hayya tó bá ṣe wípé ọmọ ìyá mi àdán Musa tọ́lọ̀ ń sọ ìwé òfin kalẹ̀ fún bá ń bẹ láyé tí ń sẹ̀mí bí mo tó ń sọ̀rọ̀ yìí orí rẹ̀ ò gbá wasallam olórí rẹ̀ ò gbá kó tẹ̀lé nàná Muhammad sallallahu alaihi wasallam sáàmà náà Musa alaihi sallallahu alaihi wasallam sáàmà kó rẹ̀ wájú ọlọ́run àwọn márùn kan bẹ́ẹ̀ náà ànábì ọlọ́run òun jẹ́ kanu márùn yẹn kò sẹ́ tó tó wọn níwájú ọlọ́run ulul azmi minar rusul ọlọ́run bá náà Musa sọ̀rọ̀ direct ni kalimullah oní yorùbá ń pè ní Musa kalamullah ìsọkúsọ nìyẹn o Musa kalimullah kèsì Musa kalamu kalamullah inú Qur'an kalimullah ilẹ̀ tọ́lọ́run bá sọ̀rọ̀ ipò tó tóbi ní òun ṣe ọlọ́tún wá fi rinlẹ̀ wípé bí Musa gan bá ń bẹ láyé lẹ́nì yóò jọmọ lẹ́yìn ní àná Muhammad ní sallallahu alaihi wasallam hadith méjèèjì àti hadith míì ti ń bẹ lọ́nà mọ́ Muslim tí àbúrò rẹ̀ tàgbà kọ́nà kó bá yọnu sí ó ní òun ṣe ọlọ́ alaihi salatu wasallam ó ní gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n mi nǹkan mẹ́fà kan bẹ tọ́lọ́run bù èmi tó bù wọ́n ọlọ́run fún mi nìkan mẹ́fà yẹn tó fi ṣe mí ní ọlá lórí wọn

bákan náà ká lọ sójú ogun àwàtàwọn ṣe fẹ́ rí ìta bá rí lọ́rọ̀ lọ́dọ̀ wọn kó di ẹ̀tọ́ fún wa ọlọ́run ṣe kò sí fáwọn ànábì tó lọ torí ṣe sí ọlọ́run bá ní kó gba àwọn ànábì tó lọ ànábì Dáúdù ni ànábì ni kí wọ́n ṣe jihad táwọn àtàwọn jọ mọ́kọ̀ tọ́jọ pàdé àwọn ogun àpẹẹrẹ tí wọ́n fi mọ̀ bá gba jihad wọn lọ́wọ́ wọ́n bá ti kó yọ sójú kan tán wọ́n kàn rí iná kan tí ó wà látọjú sánmà ní so yóò kàn wá lá ogbò nǹkan ní yóò kọ̀ lọ sójú sánmà inú wọn bá dùn pé alhamdulillah ọlọ́run gbà bára lọ́wọ́ wa ìntọ́lọ̀ fi ń bá wọn tí wọ́n síwájú ànábì lò nìyẹn ṣùgbọ́n mo dorí àná Muhammad alẹ́sùlátò sàlám ọlọ́ni rárá ẹ̀ ní dàmú lásán ẹ gba ládàá tọ̀hún ẹ tún wá gba ládàá táyé gbogbo tẹ́ báyìí lọ́dọ̀ àwọn kèfè rí yẹn ó dẹ̀ tọ̀ tí yín ànábì ọlọ́run bá sí fún ó dìkẹ́ ẹlẹ́kẹta ìkẹ́ ẹlẹ́kẹrin ọlọ́run bá ṣe orí ìlàyé fún mi ní mọ́ṣálásí àti tí mọ́ fi mọ́ sí mọ́ra gbogbo bí tí mùsùlùmí bá dé kọ́dàbò rí mọ́ṣálásí tí àjọra wádì kan tó bá mọ́ ṣẹta ya múmù bẹ̀ kọ́dàbò romi kó mọ́ kírun lọ ọlọ́run ṣe bẹ̀ fáwọn tí wọ́n lọ o bí wọn ò dáyé ìjọsìn wọn ò lè sin lọ́hùn ẹlẹ́kẹ́ni òní bá wọn káàkiri dè ní ṣé ó ní Allah subhanahu wa ta'ala ó náà mú ti gbogbo ẹ̀dá èyàn àtàjẹ̀nú pátápátá gbogbo àwọn anábì tó sí kúrè bí kó rán wọn sí jọ wọn ni láti ń sọ fún wa wípé anábì yìí sá mẹ́sẹ̀jì rẹ̀ òdé Nàìjíríà alayhi wa salam mẹ́sẹ̀jì rẹ̀ òdé Áfíríkà mẹ́sẹ̀jì rẹ̀ òdé ilẹ̀ Yorùbá àánà àwọn ṣọ́lẹ́jì nìkan ni ma ẹ̀ntọ́lọ̀ rántí gbogbo wa láyé tó lè yọrí kò lábẹ́ òfin bin Abdullah sallallahu alaihi wa sallam ẹlẹ́kẹfà náà àwòrán tọ́lọ̀ ti fáà nàbí tí ó sì fáà tó kù wà kú ti mà bí ya nàbí yóò ọlọ́run fèmí parí gbogbo àwọn nàbí ibò làdí fi wà fáwọn amadíà tí wọ́n ń pé amadu olórí wọn lànàbí kẹyìn tí wọ́n takàdí ti yìí mẹ́fà yọ́lọ̀ bá yọ̀ tí làákàyè tọ́nà bá bùn làákàyè kó gbà pẹ́ kan ń bẹ nínú àwọn ẹni ọlọ́run tó rọrùn fún kó mú tó bá tẹ lọ́rùn kó pa tí ò bá tẹ kò lè jókòó sínú èèyàn pé ta ni tó wà ní ni màá mú àmáwẹ̀ gbígbà yẹn èmi ò ní mú torí wa ti bọ́ lọ́wọ́ bá kan ní bá ṣe ni ara o kò lè jókòó làákàyè ọmọ ẹ̀ntọ́ bá sí lọ́n yìí irú wà bẹ́ẹ̀ irú ṣe síbẹ̀ mú yàn kó ònú islam láti ráwọn súnfì yẹn lóde òní wọ́n ní ìmọ̀bàtì níbẹ̀ mọ́ sọ ìrí ń bẹ wọ́n máa tú ìtukútu bá wọ́n ní sẹ́ rí kátẹ̀lé kúránà àti àdìtì yẹn ẹ̀yin ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tẹ́ mọ̀ bí tó tẹ́ wà tójú yín fọ́ lẹ́mọ̀ tẹ̀lé yẹn sáàráwọ̀ ẹni ọlọ́run àwa ò ní ìdí ká máa lò fínú kúránà tàbí ìfìmá torípà wà àtọ́lọ́run jọ ń ṣe papọ̀ ni direct làwọn ọlọ́run jọ ń ṣe papọ̀

wọ́n tó bá ilẹ̀ jó sú fi láyé fọ́kàn rẹ balẹ̀ mọ̀lẹ́kà wọ́n ní wà á jọ lè inú sáré ẹmọ̀lẹ́ yìí ó ní ìbéèrè àwọn primary school ó ní ìbéèrè mẹ́rẹ̀ta nù sáré yẹn ìbéèrè ọmọ primary school wọ́n tó bá ilẹ̀ jó sú fi ìwọ́ ti graduate jẹ́ tí ọmọlẹ́kà kó mọ̀ bí wa inna ilayhi raji'un ìkan nílùú wa ìlú láńlá ìlú tó dájú ń wọlẹ̀ yóò bá ìjẹ́ ọlọ́sàn àwẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ní bó jẹ́ tó ní mi ìjọgẹ̀dẹ̀ ilẹ́kẹ́ òkọ́gẹ̀dẹ̀ ni mò ń jẹ wọ́n ní bàbá wọn sọ káàkiri pé ọmọkànlá lẹ́ní gbogbo ọmọkànlá sí rè ọmọ 18 years 19 years ni wọ́n gbogbo náà lọ́rọ̀ wá dá tó pupa àmọ́ bí wọ́n ti pupa o ọlọ́run sáà dá wọn pupa ẹ̀fẹ̀ ìfẹ́lẹ̀ yìí níbi wà tí yìn láwọn ọmọ lẹ́yìn rẹ̀ nígbàtí súnà òtí ìyẹun lásìkò yẹn wọ́n láwọn sọ pé bàbá ẹ̀dẹ́kọ̀ ẹ̀fẹ̀sì fún àwọn èèyàn sọ̀rọ̀ torí pé wọn ò tí wà sọ́là wọn ò tí ìdébi táwàdé ẹ̀rí tí bá ilé fẹ́ ọgọ́rùn obìnrin sínú ilé ipò obìnrin kan náà wọ́n wà tó dúgbò obìnrin láyé làkáyẹ̀kẹ́ níbẹ̀ lórí wọn <laughs> ẹwọ̀rọ̀ burúkú lẹ́nu ìkanú wọn jò ní ní sẹ́ẹ̀tì kẹgbọ́ ilẹ̀ lẹ́mọ̀ ó fẹ́ yàwó 78 àwọn olúwọ́n ní ọ̀daràn pàtàkì ní wọ́yìí ó pọ̀jú kan lé ẹjọ́ lábújá ó ní ó dá kò sí wàhálà ìjámọ̀ lọ ìyàwó 78 mọ́ ló ti mọ̀ bá wọn lò àwọn èèyàn ń fi ìwà kèfèrí ṣeré nígbùtà wáyìí àwọn tó jọ mọ̀lẹ́bí rẹ̀ tí mi ń jẹ́ ọ̀gá fún lásìkò yẹn tó jẹ́ túrẹ́sì fún mi wọ́n fọ̀rọ̀ wà lẹ́nu wò ó lẹ́yìn ìgbà tí wọ́n rìlíṣẹ̀ lábújá tán tó padà wá dé sílùú àwọn ó ní kò sí jímọ̀ ọjọ́ ayé kan tí ò ní fẹ́yàwó mi gbogbo jímọ̀ ọjọ́ ayé ọ̀sọ̀ọ̀sẹ̀ ní ṣe ákídù ní ṣe nìká ní ṣe ákídù ní ṣe nìká ní ṣe ákídù tó bá ìrora dúró lórí stop sí ẹlé rẹ̀ báyìí ọmọbìnrin tó bá ilé kọjá láàárọ̀ ọjọ́ jímọ̀ báyìí yóò kàn pé ìwọ pálóbì rẹ̀ ńlẹ̀ lọ́sàn-án pò ti rọ́kọ ojoojúmọ́ wọ́n ní tóhun tí wọ́n tún fìyà jẹ lábújá ó ní kò ayé ọjọ́ ojúmọ́ ní seneca so àmọ́lé tó kúlé lórí bí túnrẹ̀ lójú padà wá ní kó tó kú àmà ọ̀dà wọ́n tún bí láti wọ́n bá gbogbo tí ò dá nínú ẹ̀sìn wọ́n mọ̀ pọ́lọ̀ ń ṣe nírọ̀nù fáwọn àwọn lè máa nínú àwọn àgbà òbílẹ̀ jẹ́ wọn tí pẹ́ra wọn lẹ́ni ọlọ́run ó ní báwọn ò bá ṣe fáwọn èèyàn ọlọ́run ní fẹ́ràn àwọn torí pé àwọn sẹ́kàn bẹ sáàfin wá foríjì wájú ọlọ́run tẹ́yìn bá sa kan tẹ́yìn ò bá rí ọlọ́run bá dáadáa ọlọ́run àmọ́ tẹ́yìn ti dáadáa yẹn so àwọn táwọn fi mọ́ yóò dàbí akétọ́ ló fi mọ́ owó ẹ̀sẹ̀ so báwọn bá pààyàn ní o àbáwọn lọ́wọ́ àwọn sí fọ́wọ́n náà ní o ó ní àwàlà wá ń rí pẹ́sẹ̀ ní kèé sẹ̀sẹ̀ fáwọn o kèé sẹ̀sẹ̀ gbogbo eléyìí ẹni bá ń dẹrù rẹ̀ wò ó fẹ́ máa rẹ̀ kó òun ní o ó ní ìkẹ́lẹ̀ kẹsàn bá wa tó múyàn kó òun sùlámù kágbìyànjú ká sọ́ra fún gbogbo àwọn oníròrí kótíkótí wọ́n náà wọ́n náà jáwújáwú kẹ́bẹ̀kẹ́bẹ̀ bẹ́ẹ̀ kájìnà tí wà sí wọn gbígbọ́ ẹjájìnà sí wọn wọ́n bẹ́ẹ̀ tèèyàn jẹ́

wọ́n ló jágo gbà kó lè rírán àkè èso lè wà ọlọ́ ni ó ti jèso irú èso èwo ṣé máńgò ni àbí kaṣú àbí ápù tani èyí wọ́n ni ẹ̀fí ilẹ̀ ó sì wọ ọmọra wọ́n ni máa lọ ìwọ́ lò mọ́ kèéso lè ni torí bó ti jèso ní tí máa ń ba èèyàn jẹ́ ní pé àwọn èèyàn wà pé wájú ọ̀nà àdá ṣéhù bàbá ńlá bàbá nítorí lọ sọ fáwọn fábìlì wọn dàrú

بإسلام وبوادنية كالله سبحانه وتعالى كوكم الله جبائله لا لا إله إلا الله سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك